alhamdulilayi rabil alamin fuma salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalan bi hisan ila yamidi adúpẹ́ fún ọlọ́ọ̀ba èyí ni àkọ́tún ètò yín ètò wahudan wa bushoro ilé tí yọmọ gun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ kọkànlélógún nínú oṣù ramadan ẹ jẹ́ kí a farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olówó ibi látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀fúndín gbadébọ̀ rọ́jí kí lọ́n kí a dùn ọpẹ́ ní orí dáadáa bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، إن جاء لين باتي أباتي سي التشهد الأول أتايا لقوكو إن جاء في إكوي كاتون سي الصلاة فالنبي محمد صلى الله عليه وسلم نوري أبي كسي ننو أيتاتي سي الصلاة فالنبي صلى الله عليه وسلم ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ níbí nígbà tí àwọn ètò pọ̀jù nínú wọn sọ pé lẹ́yìn àtàyà alákọ̀ọ́kọ́ àní ṣe àsọ̀látù fanabi Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àwọn míì gẹ́gẹ́ bí imaamu Shafi'i táwọn àti imaamu Ahmad nù riwaya kan táwọn sọ pé a ṣe àsọ̀látù fanabi sallallahu alayhi wa sallam báwo láti ṣe máa ṣe ètò àṣàlẹ́sà nípa àní ṣe àsọ̀látù fanabi sallallahu alayhi wa sallam ní inú àtàyà alákọ̀ọ́kọ́ ó di àtàyà ẹlẹ́ẹ̀kejì ká tó ṣe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 àbí kéèyàn sọ pé allahumma salli ala muhammadin wa ala azwajihi wa dhurriyyatihi kama sallaita ala ibrahim wa barik ala muhammadin wa ala azwajihi wa dhurriyyatihi kama barakta ala ibrahim innaka hamidun majid alimami al-bukhari àti muslim ló tún gbé jáde eléyìí tó dáa wọn náà ní ká ṣe léyìí nígbà kan ká tún ṣe léyìí nígbà mi torí ẹ tí ó bá jẹ́ pé sọlá ti tà ń sọlá ti magrib ní tó mẹ́ta àbí sọlátù dhuhr àbí asr àbí ìṣá tí ọ̀kọ̀ọ̀kan nù rẹ̀ jẹ́ onírọ́kà mẹ́rin tó a ṣe àtàyà alákọ̀ọ́kọ́ nígbà tá a bá ṣe àtàyà alákọ̀ọ́kọ́ tán lẹ́yìn gbàtà kárí rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì tó lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀tán sọ pé a tún ṣe àsọ̀látù fanabi sallallahu alayhi wa sallam ní àtàyà alákọ̀ọ́kọ́ wàá ṣe àmọ́ lórí ìtawà sàlẹ̀ sàpò ní ṣe àsọ̀látù fanabi sallallahu alayhi wa níbí lẹ́yìn àtàyà yẹn wàá dìde wàá dìde dúró lẹ́ni tí ń sọ pé allahu akbar ṣùgbọ́n òní sí allahu akbar ó dìgbà tó bá dìde dúró dáadáa lẹ́yìn ìgbà tó bá dìde dúró dáadáa ni wọ́n sọ pé allahu akbar wàá sì gbé ọwọ́ rẹ méjèèjì sókè ní ìgbà tó ti dìde dúró dáadáa tó ń sọ pé allahu akbar yẹn wàá ṣàkíyèsí pé ọwọ́ rẹ méjèèjì ó ṣe déédéé jìká rẹ méjèèjì àbó ṣe déédéé tí rẹ méjèèjì wàá ṣe léyìí nígbà báyìí wàá tún ṣe léyìí nígbà báyìí wàá tún ṣàkíyèsí pé ọwọ́ rẹ méjèèjì ó tún dá sórí tọ́pọ̀lọpọ̀ dáwọ́ sílẹ̀ bí ẹni tó ṣe wípé ó ń fún mọ́tò lọ́nà rárá wàá gbé ọwọ́ rẹ méjèèjì wàá gbé sórí àyà rẹ ni lẹ́yìn rẹ̀ wàá ké suratul fatiha eléyìí tá a ti ń ṣàlàyé láti ọjọ́ tó láti bí ọjọ́ mélòó sẹ́yìn wàá ké suratul fatiha fatiha nìkan lọ́wọ́ wàá kèmbi nira kẹlẹ́kẹta tó bá ké fatiha nìkan wàá wá rúkọ lẹ́yìn ìgbà tó bá parí fatiha tán wàá tún forí kanlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú eléyìí tó ti yé ọ yíyé tó ti yé ọ ni pé kí n lọ sọ nígbà tó ń lọ rùkú kí ló wí nínú rùkú rẹ kí ló wí nígbà tó ń gborí sókè láti rùkú kí ló tún sọ ní ìgbà tó bá dìde dúró dáadáa tán kí ló tún sọ nígbà tó máa ń lọ sí forí kalẹ̀ nígbà tó ṣe pé àmọ́ kó ti yí ọ àdúpẹ́ ìdí ni tó fi jẹ́ pé àtúní wí láwìí wí máa tó bá ṣe pé sọlátul magrib lọ́n bá ń ṣe lẹ́yìn rẹ̀ wàá jókòó lẹ́yìn rákà yìí láti ṣe at-tashahhud al-akhir at-tashahhud ẹlẹ́kejì àtàyà ṣe níbẹ̀ yẹn tó bá jẹ́ pé sọ̀látù dhuhur àbí sọ̀látù asr àbí sọ̀látù isha ńlọ máa ń ṣe ajá yìí pé wàá dìde lọ sí rákà ẹlẹ́kẹrin wàá dìde lọ sí rákà ẹlẹ́kẹrin ṣùgbọ́n nígbà tí ó bá fẹ́ lọ sí rákà ẹlẹ́kẹrin yìí gẹ́gẹ́ bó ti ṣe ṣe ní rákà alákọ̀ọ́kọ́ wàá dìde láti foríkanlẹ̀ ẹlẹ́kẹta wàá dìde láti máa lọ sí rákà ẹlẹ́kẹrin pé Allahu wàá jókòó lẹ́ni tó gbé awẹ́ẹ̀dì rẹ̀ méjèèjì lórí àtẹ́lẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ òsì wàá náà ro ẹsẹ̀ rẹ̀ so bó ti ṣe ṣe so eléyìí tá a pè ní jalsatul istiraha náà ti rí nísìn ìpè tí sọ láti bá jẹ oníraka mẹ́rin àjẹ pé jalsatul méjì ni ọ wà ń raka àkọ́kọ́ lẹ́yìn raka ẹlẹ́kẹta eléyìí jọba tọ tó bá ti wá jókòó tó farabalẹ̀ wàá dìde tó bá wá dìde ní sọ o tó bá dìde tán wá ké fatiha nínú raka yìí báyìí fatiha nìkan òun náà o ò ní fi nǹkan kan kùn o ò ní fi nǹkan kan kù tọ tó bá wá ṣẹlẹ̀ pípé ńgbà míì ó fi nǹkan kan kún pàápàá jùlọ ń sọlátù dhuhr àbí sọlátù asr torí pé sàábí tó gba àdìsí wa nínú sahih muslim ọlọ́kan nínú salatayil ashi ọ̀kan nínú sọlátù dhuhr àbí sọlátù asr òun ọ̀rántí ibo lànàbì sallallahu alaihi wasallam ìmọ̀ dàbí ìgbà tí máa fi kún fatiha torí ẹ̀ tó bá kéjú fatiha lọ ní rákẹ́lẹ́ kẹta kò sí ní tó burú ń ti sọlátù dhuhr àbí sọláàtù lásù lẹ́yìn rẹ̀ lọ́wọ́ àjòkó láti sàtáyà ẹlẹ́ẹ̀kejì tó bá wá àjòkó láti sàtáyà ẹlẹ́ẹ̀kejì àbí lẹ́yìn rákà kẹta ń sọláàtù magrib wá àjòkó láti sàtáyà ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àjòkó eléyìí kìí ṣe aliftirosh aliftirosh òun náà ní ìjókòó tó jókòó ní àtáyà alákọ̀ọ́kọ́ òun náà nípa ni wàá tẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì sílẹ̀ wàá jókòó lórí àtẹlẹsẹ̀ rẹ̀ òsì wàá gbé awọ ìdí rẹ̀ méjèèjì lórí àtẹlẹsẹ̀ rẹ̀ òsì wàá wá nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún lábẹ́ rẹ̀ tọ́ eléyìí ìní aliftirosh ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ jókòó ní àtàyà lẹ́ẹ̀kejì wàá jókòó tawarruka àtàwárọ̀k ni ló ṣe níbí báyìí báwo ni wọ́n ti máa ṣe àtàwárọ̀k òun náà ni kéèyàn ó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ ọ̀tún gẹ́gẹ́ bó ti ṣe ṣe náà ló ṣe òun so ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ òsì wàá gbé òun wàá tẹ̀ sí abẹ́ itan rẹ̀ sí abẹ́ itan rẹ̀ tọ̀tún yóò wọnú rẹ̀ lọ lọ́nà tó ṣe pé ẹsẹ̀ yẹn yóò ṣubú dojúkọ alkebla so ìdí rẹ yóò dàbí ẹni tó ṣe pé ó fẹ́ kanlẹ̀ àwọn ìdí rẹ kan yóò fẹ́ kanlẹ̀ so eléyìí là ń pè ní atawarruk lẹ́yìn eléyìí wàá wá ká táyà ẹ̀hẹ́n atawarruk òun náà ní nǹkan tí hadithu abu humaid as-sa'idi anhu tọ́ka sí pa nabi sallallahu alayhi wa sallam láàrin ìjókòó àtayà alákọ̀ọ́kọ́ àti ìjókòó àtayà lẹ́ẹ̀kejì nínú ìjókòó àtayà alákọ̀ọ́kọ́ yóò ṣe aliftirash nínú ìjókòó àtàyà ẹlẹ́ẹ̀kejì yóò ṣe àtàwárruk eléyìí lọ́dọ́gba jù nínú súnà yàtọ̀ sí tó wá nínú madhabu alimalikiya táwọn sọ pé gbogbo ìjókòó gbogbo ìjókòó nínú sọlát àtàwárruk náà ni. wàá ka àtàyà gẹ́gẹ́ bíi ti ṣáájú wàá ka ṣíṣe àsọlátù fún anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ka àtàyà tó tún ṣe àsọlátù fún anabi sallallahu alayhi wa sallam wàá wá sọ pé ومن شر فتنة المسيح الدجال جايب يا حديث امام مسلم وجادي ابيك وصفك اللهم اني اعوذ بك من الجبن واعوذ بك واعوذ بك ان ارد الى أرض العمر واعوذ بك من فتنة الدنيا واعوذ بك من عذاب القبر الامام البخاري لو وجادي لينا وواسس ان تباو نينو ادوا وما ترون بي لوري سيري سيري رسي رسي رسي كتو دي سلاما torí ẹ ló sì jẹ́ pé ẹlòmíì ọmọ bínú àwọn òkúkú mọ̀ntìlì ìníkà lẹ́yìn àtàyà ibi kọ́ sálámà ni àǹgbà tẹ́yìn ọ̀bá mọ̀ màtẹ́yìn ọ̀bá mọ̀ kí sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́ẹ̀mọ̀ sọ ẹ̀ lọ bi lèmáàmù léèrè ni kí ló dé tọ́rọ̀ ẹ̀yìn bà wá jẹ́ náà rí kí ló dé tọ́rọ̀ ẹ̀yìn bà wá jẹ́ lèmáàmù nù wájú rẹ̀ sí ọ̀pọ̀ ni bí léèrè kí lọ́ọ́ máa sọ ṣe báwọn sọ ábà máa ń bí ànábì léèrè ni pé àwọn bẹ́ọ̀ kí ni tọ́ máa sọ bí báyìí kí ló dé tẹ̀yìn òní béèrè tó fi jẹ́ kó fòfó náà lẹ́ẹ̀mọ̀sí ẹni tẹ̀ ń sìn bá sọ òun náà nígbà tó ṣe pé ẹ̀gàn ní ẹ̀gàn lẹ̀jẹ̀ tí ń ti ń sáré nu san tiẹ̀ náà òun náà mo bá yín sọlé dípò kó pàkíyèsí pé ẹ lọ bilè máàmù lérè ní tí máa ń sọ kó sọ fún wa. torí délé ọ máa ṣàdúrà níbẹ̀ yẹn nínú àwọn àdúrà tó lè ṣe ṣáájú kó tó sálámà òun náà ni allahumma inni zalamtu nafsi dhulman kathira wa la yaghfiru dhunuba illa ant faghfir li maghfiratan min 'indik warhamni innaka antal ghafurur rahim متفق عليه الإمام البخاري مسلم لقبا قيمة النبي صلى الله عليه وسلم وتسفق أبو بكر رضي الله عنه تركي بي إبرياديث إنك أبو بكر ترولد النبي صلى الله عليه وسلم كوكون لا دعا كنتم وما سنين صلاة النبي واقو نينو صلاة يعني كنو أتايا بنينو فريكان بكنا اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت الإمام مسلم لو بذلك because أقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك الإمام البخاري لو بذلك يعني إنه ترى الأدب المفرد يا الإمام أبو داود ناسك بذلك يعني إنه سنن ابا دوامي ابا دوامي توباما وما ترون بربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وما سادوا وما ترون أي أي أي أدواني أي أدواني ترى إنه سكن السنه سنة eléyìí tí súnà tọ́ka sí ni pé inú sọ̀láàtì náà lẹ́ẹ̀tì máa ṣàdúà inú sọ̀láàtì yín lẹ́ẹ̀tì máa tọrọ níta ìfẹ́ lórí ayé àtàlùkìyàmù bóyá nínú foríkalẹ̀ yín bóyá nínú àtàyà yín gbàtẹ́ bá parí àtàyà kó tó di pẹ́ sálámà ṣùgbọ́n gbàtà bá ti sálámà tán lẹ́yìn sọ̀lá tasbih ló lẹ́yìn rẹ̀ ó wá sálámà lẹ́ni tó gbọ́n sókè wà sálámà sápọ̀ ọ̀tún rẹ̀ pé asalaamu alaykum wa rahmatulah wà sálámà bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe é pé ó sí ẹ̀gbẹ́ ọ̀tún lọ́nà tó fi jẹ́ pé ẹni tí máa ń bẹ ní agbọ̀n ọ̀tún rẹ lẹ́yìn yóò rí ẹ̀kẹ́ rẹ yóò rí ẹ̀kẹ́ rẹ ọ̀tún wàá tún sálámà sápò sí pé asalaamu alaykum wa rahmatulah lọ́nà tó sì pé ni tí máa ń bẹ lẹ́yìn rẹ ní ẹ̀gbẹ́ òsì rẹ yóò rí ẹ̀kẹ́ rẹ òsì ìgbà míì tó bá ṣe àfikún nínú sálámà alákọ̀ọ́kọ́ pé wà barakatu asalaamu alaykum wa rahmatulahi wa kò sí nǹkan tó burú mẹ́ tó bá sọ bẹ́ẹ̀ sí apá ọ̀tún rẹ kò sí nǹkan tó burú mẹ́ ọ wàá sọ sápò rẹ pé asalaamu alaykum rahmatulah àjẹpẹ́ wàbára káàtùhù ó lékún nínú sálámà alákọ̀ọ́kọ́ ìgbà míì tó bá sọ pé asalaamu alaykum wa rahmatulah tó sì tún wá sọ pé asalaamu alaykum sẹ́gbẹ́ òsì kò sí ní tó burú mbẹ́ gbogbo eléyìí náà ló wá nínú sunna tálákọ̀ọ́kọ́ yẹn òun wá nínú sunna nàbí dawud ẹlẹ́ẹ̀kejì yìí wá nínú sunna ibn majah gbogbo wọn pátá ọ̀nà tí wọ́n sì bá wa wọn gúnrégé yẹn ni pé nu sọ pé asalaamu alaykum wa rahmatulah wa barakatuh asalaamu alaykum wa rahmatulah àbí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum gbogbo ẹ̀ ló wá nínú súnà tó bá jẹ́ pé rákà méjì bá ní sọ̀láàtì tá à ń ṣe gẹ́gẹ́ bí sọ̀láàtì fajr àbí sọ̀láàtì jumu'a á jókòó níbi àtàyà tiẹ̀ lẹ́ni tó ṣe wípé a ṣe aliftirash ìyẹn ni pé á jókòó lórí àtẹlẹ inú àtẹlẹsẹ̀ á jókòó lórí àtẹlẹsẹ̀ wọ́ òsì á nàró ẹsẹ̀ wọ́ ọ̀tún torí ẹ̀ á wá kí àtàyà á sì tọrọ àwọn àdúrà eléyìí tá ti wí ṣáájú yẹn nínú ọ̀nà kó di kó a sàlámà ibn azib radiyallahu anhu oni kana ruku'u nabi sallallahu alayhi wa sallam wa sujuduhu wa sujuduhu wa bayna sajdataini idha rafa'a ra'sahu min ar-ruku' ma khala al-qiyam wal-qu'ud qariban min as-sawa oni gbogbo ruku'u anabi ìforíkanlẹ̀ anabi àti ìjókòó rẹ̀ láàrin ìforíkanlẹ̀ méjèèjì àtìgbà tó bá gbórí sókè láti ruku'u gbogbo ẹ̀ máa fẹ́ dọ́gba yàtọ̀ sí ìdúró àti ìjókòó rẹ̀ gbogbo ẹ̀ máa fẹ́ dọ́gba ìyẹn ni pé gbogbo sẹ́tà nàbí sallallahu alaihi wasallam ń ṣe inú sọlá tí wọ́n máa fẹ́ jọra wọn ní gígùn obìnrin o kò sí ìyàtọ̀ láàrin rẹ o pẹ̀lú ọkùnrin o gbogbo ń ta sọpọ́ ọkùnrin ó ṣe yìí náà lóbìnrin ó ṣe o ilẹ̀ ń gbọ̀yìn o kìí ṣe tẹ́mọ̀ wá béèrè pé kí ni ìyàtọ̀ sọlá tó ọkùnrin àti tóbìnrin o kò sí ìyàtọ̀ láàrin sọlá tó ọkùnrin àti tóbìnrin torí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam bọ́kùnrin wí ó sì bóbìnrin wí alimami al-bukhari ló gbé jáde nínú hadith malik ibn al-huwayrith radiyallahu anhu torí ẹ imam yóò dojúkọ àwọn jama tó ṣe sọláàtì lẹ́yìn rẹ̀ lẹ́ni tó yí gbọ́wọ́ ọ̀tún rẹ̀ yóò yí gbọ́wọ́ ọ̀tún rẹ̀ láti dojúkọ wọn ìgbà míì yóò sì yí gbọ́wọ́ òsì rẹ̀ láti dojúkọ wọn gbogbo ẹ̀ sunna anabi sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí pé ńgbà tẹ́ bá parí sọláàtì kìí ṣe pàkọ́ lẹ́kọ̀ọ́ sáwọn yẹn kìí sì ṣe ẹ̀kẹ́ lẹ́kọ̀ọ́ sí wọn àbí dètì ẹ kọjú sí wọn ni alimami ibn hajar nínú sọ nígbà tó ń ṣe sharhu sahih al-bukhari wọn ní kí ló dé tí sunna fi sọ pé ńgbà tẹ bá sálámà kí lè máa mú dojúkọ àwọn èèyàn nítorí pé wọn lé léèyàn ni ò túmọ̀ sí gbéraga nítorí tí lè máa bá kọ́ pàkọ́ sáwọn èèyàn bí ẹni ń ṣe gbéraga ni tó bá sì kọ ẹ̀kẹ́ sí wọn bí ẹni ń ṣe gbéraga ni torí kọ́ lọ́n sọ pé wala tusa'ir khaddaka linnas má jẹ́ ni tó ṣe pé ìdètí rẹ̀ lọ́ọ́ kọ́ sáwọn èèyàn ẹ̀kẹ́ lọ́ọ́ kọ́ sáwọn èèyàn tó máa ń bọ́ sọ̀rọ̀ tó máa ṣe àgbẹ̀rùgbọ̀n rí onígbéraga torí ẹ ẹ kọjú sáwọn jama tó ń ṣe sọ̀láàtì lẹ́yìn yìí ìgbà wo lẹ́tọ̀ kọjú sí wọn tẹ́ bá ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram aisha sọ pé lẹ́yìn rẹ̀ lànà bí máa ń kọjú sí àwọn tó ń ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ aisha radiyallahu anha hadithina onaniyẹ kana nabiyu sallallahu alayhi wa sallam idha sallama. لم يقعد إلا مقدار ما يقول اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام تانا باتك باري صلاة كوني جو كلو يبوتي سوا تتيتو في سلامة كوني تساكو لوري له أيا في لو ديواتيو في سوكو أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام وأنا النبي أقول جساء ونجنسي صلاة لينره باتنا هلب رضي الله عنه هناك باديثوا وان كان رسول الله صلى الله عليه وآله وسلم يا أمنا فينصرف على جانبيه جميعا على يمينه وعلى شماله ولا النبي صلى الله عليه وسلم من سيما مفوا وسيما يوجو قد سوا با غوغو اكيني كجي اغير يعني كين بامي يودجو كوا لاني تو يغبا اغبي اوتون ري غبامي يودجو كوا لاني تو يغبا اغبي اوسي الامام ابو داود اتي الترمذي àwọn ni wọ́n gbé jáde ó sì jẹ́ hadithun hasanun sahih èèyàn máa nígbà kan èèyàn máa ṣe yìí nígbà míì yẹn nígbà ayé gba apá òsì ńgbà ayé gba apá ọ̀tún ńgbà míì ẹ̀hẹ́n kí wọ́n á ṣe pé náà tó jẹ pé bóyá ẹlòmíì ẹ rí i pé ẹlòmíì fẹ́ràn kásápá wọn náà ní bẹ́ńbẹ́ fẹ́ràn kápá ń ṣàtúnṣe à ń ṣàtúnṣe gbogbo èèyàn á máa sọ pé ẹni tó ṣe ọ̀dà bíi kí orí pé lè máàmù kan ṣe ìmáàmù fún yín ìmáàmù yẹn wá parí sọ látọ̀ wá yí ó dojú kọ yín lẹ́ni tó yí gba apá òsì rẹ̀ ó wá sọ pé ah ẹn torí pé wọ́n á ń ka àwọn àdìsí kan tí ò sí pé ọwọ́ ọ̀tún náà ní ọwọ́ ọ̀tún náà ah eléyìí bíi bíi ìbá ìkọ̀ anábì sallallahu alaihi wasallam á máa yí dojú kọ àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ gbọ́wọ́ ọ̀tún ìgbà míì á máa yí gbọ́wọ́ òsì kò sí èyí tí wọ́n rẹ̀ tó burú àwọn adhkar tá a máa ṣe lẹ́yìn àwọn salawatu wa àwọn adékèrè adékèrè wo la máa ṣe lẹ́yìn àwọn sọ̀làwátì wa ó pàtàkì ká mà nípa àlànà anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú gbogbo níta n bá ń ṣe àlóhùn gan ni díngí tó lọ́n gbé kalẹ̀ pé ká máa wojú ara wa ń bẹ̀ èyí tí díngí yìí bá sì tọ́ka sí ni ká máa ṣe kìí ṣe pé kéèyàn ọkàn fagbárí rẹ̀ kó máa fi gbé nǹkan kalẹ̀ fáwọn èèyàn pàápàá jùlọ ẹni tó bá ti jẹ́ ìmáà téèyàn wàá sọ̀rọ̀ rẹ̀ dóńgírímánkáì tí wọ́n máa sọ fáwọn èèyàn pé òun gẹ́gẹ́ bíi ìmáàmù mọ́ṣáláṣí o àdìkárù tẹ́ sí lẹ́yìn sọ̀láàtì ni ìmáàmù mi náà sọ pé ìjọba rẹ̀ ò débì lọ́dọ̀ tèmi tẹ́ màá ni tó anabi wa sallallahu alayhi wa sallam ìjọba rẹ̀ kárí gbogbo ọmọlẹ́yìn rẹ̀ torí ẹ ẹ jẹ́ ká gbìyànjú ká sojú kòkòrò láti rí i pé ìlànà anabi sallallahu alayhi wa sallam kò gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa ẹlòmíì ẹ rí i pé gbogbo nǹkan pátá gbogbo nǹkan pátá ní máa mójútó táwọn èèyàn bá bá sọ̀rọ̀ àbí wọ́n bá pàkíyèsí rẹ̀ yóò mójútó gbogbo tí wọ́n bá sọ yóò sì fi ṣe wà o àyàfi lànà anabi sallallahu alayhi wa sallam nìkan eléyìí ni màá fi hapara yóò kàn gbà dànù ni pé kọ̀ọ̀kan òun ni wọ́n ń bá wí táwa ni wọ́n ń bá wí ta ni wọ́n ń bá wí torí ẹ ẹ jẹ́ ká ṣàkíyèsí wọn ẹ rí i pé mọ́ṣáláṣí kọ̀ọ̀kan pẹ̀lú irú dékìrì tiwọn dékìrì táwọn eléyìí yàtọ̀ sáwọn eléyìí eléyìí táwọn eléyìí ń bá yí ọ yàtọ̀ sí táwọn eléyìí ń bá ká kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ànábì sallallahu alaihi wasallam tó lọ́n fi rán ó ti kọ́ wa ní tá a máa wí lẹ́yìn àwọn sọ̀làwátì wa kọ̀ọ̀kan òní kí ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tánàbì sallallahu alaihi wasallam sọ pé a máa wí lẹ́yìn gbàtà bá parí sọ̀láàtì lọ báyìí astaghfirullah astaghfirullah astaghfirullah èèyàn wí lẹ́ẹ̀mẹ́ta ẹ ṣàkíyèsí o kálukó wí tẹ̀ kí ẹ sì kó a máa wí papọ̀ kìí ṣe pé a máa wí papọ̀ kò sínú súnà pé ká máa wí papọ̀ torí tó bá pẹ́ astagfirullah astagfirullah astagfirullah náà la wí àtún wájọ ń wí papọ̀ astagfirullah tẹ wí yẹn súnà ni ọ̀nà tẹ wá gbégbá ó ti sọ́dà dáadáa lẹ̀ à ń pè ní bid'atun idafiyya bid'atun idafiyya ọ̀nà tẹ gbégbá ìyẹn ni pé òun lọ sọ di àdáadáa lẹ̀ lẹ́yìn tá a bá sọ astagfirullah kálukú sọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí tọkàn pẹ̀lú ìwo ibo lèmi dé ibo mọ́ tí ó wí tiẹ̀ lọ́tọ̀ allahumma anta salam wa minka salam تباركت يا ذا الجلال والإكرام بو تسوينه الإمام مسلم لو بلي جاري اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا يسافقون وإليك يرجع السلام وحينا ربنا بالسلام يتوانو سنة لوي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام بكنا وأبسط لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد بخاري مسلم لو بلي جادي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون مسلم لو بيلي جادي نينا ايو تواوي انتو والا تو النبي صلى الله عليه واله وسلم تو في صلاه الفجر ني ابي صلاه المغرب اصل لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير او لا مواه او لا مواه ني اي صلاه الفجر اتلاي صلاه المغرب لينا أو أو إنتو ولا تدعو النبي صلى الله عليه وسلم كاسوكي سبحان الله إقبا متى للغمة الحمد لله نيقبا متى للغمة الله أكبر نيقبا متى للغمة متى للغمة قم متى للغمة وتن قم متى للغمة ودي مكة دين لغان لين لا أسوكي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أدي غانو anabi ní tíyẹn bá wí bẹ́ẹ̀ ghufirat khataya ọlọ́run ṣàforíjì àwọn àṣìṣe rẹ̀ fún wa in kanat mithla zabadil bahar káti ẹ̀ pé àwọn àṣìṣe yẹn pọ̀ wọ́n tó ìfowófò òkun alimami muslim ló gbà jáde àbí ká sọ pé subhanallah ní ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn ni pé ìgbà márùnlélógún walhamdulilayi ní ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà márùnlélógún allahu akbar ní ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà márùnlélógún la ilaha illallah òun náà ní ìgbà márùnlélógún tàbá fi márùnlélógún kún márùnlélógún kún márùnlélógún kún márùnlélógún ọ̀dọ̀gọ́rùn subhanallah márùnlélógún alhamdulillah márùnlélógún allahu akbar márùnlélógún la ilaha illallah márùnlélógún. àbí ká sọ ohun tó tún wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé ká máa sọ báyìí lẹ́yìn gbogbo sọ láti kọ̀ọ̀kan ní ìgbà mẹ́tàlélọ́gbọ̀n subhanallah ká tún máa ṣe alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n tá bá fi mẹ́tàlélọ́gbọ̀n kún mẹ́tàlélọ́gbọ̀n tá a wá tún fi mẹ́rìnlélọ́gbọ̀n kún ọ̀dọ́gọ́rùn gẹ́rẹ́gẹ́ àbí ká máa sọ pé ká tún máa wí àwọn míì tó tún wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ká ṣe subhanallah mẹ́wàá alhamdulillahi mẹ́wàá allahu mẹ́wàá allahu akbar mẹ́wàá eléyìí tó ọgọ́rùn ó lé àádọ́ta téèyàn bá wí bẹ́ẹ̀ nínú gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan torí pé ọgbọ̀n lọ́nà márùn ó di ọgọ́rùn lé àádọ́ta anabi ni fahiya khamsuna wa mi'a fahiya khamsuna wa mi'atun fil lisan wa alfun wa khamsu mi'atin fil mizan anabi ni ọgọ́rùn ó lé àádọ́ta ni lórí ahọ́n ìyẹn ni téèyàn bá wí lórí sọ̀láwàtì márùn lójúmọ́ kan ṣùgbọ́n ní orí òṣùwọ̀n lọ́dọ̀ ọlọ́run ọba wa ó di ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún márùn lórí òṣùwọ̀n ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún márùn lórí òṣùwọ̀n nítorí pé alhassanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan tá a bá ṣe ìlọ́po mẹ́wàá ni wọ́n san fún wa torí ẹ̀ sunna ni pé nígbà tá a bá ń ṣe tasbihi èyí yòówù tá a bá mú nínú ẹ̀ tá a bá ń ṣe kọjá pé àwọn ọmọ ká wa iná là ń kà ọmọ ká wa là ń lò fún kì í ṣe wípé ká máa lo تسباه أو أن حديث يسيرة رضي الله عنها قالت قال لنا رسول الله صلى الله عليه وآله وسلم عليكن بالتسبيح والتهليل والتقديس واعقدن بالأنامل فإنهن مسؤولات فإنهن مسؤولات مستنتقات ولا تغفلن فتنسين الرحمه أخرجه أبو داود والترمذي النبي صلى الله عليه وآله وسلم أني عليكم بالتسبيح إماس التسبيح والتهليل إماس لا إله إلا الله والتقديس إما ويقولون سافا ما فلان وعقدنا بالأنامل إذا ما في أو اليوم كاين أو اليوم كاين كما كا اليوم كاين كما فإنهن مسؤولات تريك يا أبو بيان اليوم كاين ليري mustantaqatun ọlọ́wọ́ mú wọn sọ̀rọ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wala taghfuln ẹ má ṣe fọ́nú fọ́ra o fatansayna rahma kẹfì wá gbàgbé kí ọlọ́ eléyìí túmọ̀ sí wípé eléyìí tá a pati ló lóore ju o kìí ṣe ìta àdìmáyà o tẹ̀sùbá tẹ̀ ń múká tẹ̀ ń dì mọ́rùn tẹ̀ ń so ní kúkú òun kọ́ lọ́jà eléyìí tọ́jà gan lè tẹ̀ pati orí ọmọ kan orí ọmọ kan lànàbì sallallahu alayhi ní kẹ́ ẹ̀ máa ka orí ọmọ ka orí ọmọ ka lànàbì sallallahu alayhi ní kẹ́ ẹ̀ máa ka torí ẹ̀ eléyìí jẹ́ bá ti ṣe máa ṣe lẹ́yìn náà tẹ̀sùbá ò túmọ̀ sí pé ó jẹ́ mùsùlùmí kò sì túmọ̀ sí pé ó bàbàrà kankan torí pé tẹ̀sùbá àtẹ̀rí yẹn àwọn India tí wọ́n ń bọ́ gita ń bọ̀ pé àwọn náà ní tiwọn àwọn Yahudi náà ní tiwọn àwọn lẹ́sìn kìrìsìtẹ́nì náà ní tẹ̀sùbá àrù tiwọn so kí ni ní bàbàrà nù tẹ̀sùbá tó ń kó ká tó ń tan ara rẹ̀ jẹ bákan náà lẹ́yìn ìgbà tá a bá parí sọ láti tan àwọn àkà kúlà a'udhu rabbil falaq àti kúlà Imam Tirmidhi tó bá tiẹ̀ jẹ́ pé sọ̀látùl fàjìrì ni jàmá a máa ké kúlà a'udhu rabbil falaq lẹ́ẹ̀mẹ́ta a tún ké kúlà a'udhu rabbin nas lẹ́ẹ̀mẹ́ta a tún ké kúlù huwallahu lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn sọ̀látùl fàjìrì àti sọ̀látùl maghrib bákan náà a tún máa ké ayatul kursi lẹ́yìn gbogbo sọ̀làwátù kọ̀ọ̀kan torí àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam tánàbí ti sọ yìí pé man qara'a ayatul kursi dubura kulli salatin lam yamna'hu lam yamna'hu min dukhulil jannah illa an yamut أخرجه النسائي في الكبرى والطبراني وهو حديث صحيح النبي صلى الله عليه وسلم ẹni kẹ́ni tó bá ń kẹ́ آية الكرسي lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ranyàn kọ̀ọ̀kan nǹkan kan ò ní di lọ́nà láti wà lìjánà àyàfi kú ìyẹn ni pé tó bá kú yọ wà lìjánà náà ìyẹn tó bá jẹ́ mùsùlùmí gidi o kì í ṣe mùsùlùmí tó yẹ pé ń tanra rẹ̀ jẹ tó yẹ pé ń ṣẹbọ lọ́wọ́ kan ń sin lọ́n lọ́wọ́ kan rárá o mùsùlùmí gidi àjẹpẹ́ ọ̀nà àti wà lìjánà ó yá jàmà kíyàn ọmọ kí àyàtọ̀ kùrùsì lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ranyàn kọ̀ọ̀kan kó o sì máa ṣe dáadáa kó o máa ṣe islam pẹ̀lú ògo ọlọ́run wàá rálẹ̀ jẹun náà wọ̀ ayatul kursi náà bó lórí òun náà ni aya tó jẹ́ aya karùnléní àádọ́ta lẹ́yìn tọgọ́rùn méjì nínú suratul baqara suratul baqara tó jẹ́ sura ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an tó bá lọ wọ aya karùnléní àádọ́ta lẹ́yìn tọgọ́rùn méjì wàá bá ń bẹ̀ òun náà ni allahu la ilaha illa alhayyul qayyum. لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تابق طيب باري صلاة الفجر آما آه، صيقي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا الإمام أحمد لقبلي جادي لا تودو أم سلمة رضي الله عنها ولا النبي صلى الله عليه وسلم من صبي لن يصبا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أسليرو كي بوانا لا ولا روي الإمام أحمد ابن ماجه لقبي جادي باونا كتوجي حسن alhamdulilayi rabil alamin adúpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run ọba wa san olùmọ̀ wa ọ̀rọ̀ náà ni wọ́n ti ń bá aṣọ ìjà gbìyànjú ká máa mú lò díẹ̀ díẹ̀ kọ́lọ́jọ sí wa láǹfààní láyé àti lọ́la àlìkíyàmà abẹ́bẹ̀rẹ̀ pé adákùn ẹ̀ tún bá ṣe àlàyé ìyàtọ̀ tó wà láàrin tàṣáwùdù láwàlà àti ti kẹyìn kó lè bàa jẹ́ àǹfààní fún àwa tá a wà ń lé. a ti ṣàlàyé rẹ̀ a ti ṣàlàyé rẹ̀ pé tàṣáwùdù alákọ̀ọ́kọ́ tàṣáwùdù alákọ̀ọ́kọ́ oògùn tó tẹ̀lé kejì a sì ti ṣàlàyé rẹ̀ so tó o bá lè ká ọ̀rọ̀ tó ń gbọ́ yìí lẹ̀ ó máa bí ẹni tó bá jẹ́ pé ọlọ́run ní kọ́ láǹfààní àti rántí ni naam àṣùpẹ̀fọ́ ọlọ́ba yóò sì ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa bákan náà ọ̀rọ̀ ni a ti gbọ́n torí àsìkò wa kọ́lọ́n sọ wa ju ọ̀la lọ níjẹ́ bá a sọ ẹjẹ́ àmọ́ olùkàwé sàǹfààní pàtàkì jùlọ nípa tẹ̀sùbà lílo àti ọwọ́ wa a rí i pé wọ́n jẹ́ yọ apẹ́ ọwọ́ wa ní ẹ̀rí mú wa tó sàǹfààní tó fi rinlẹ̀ jù dáadáa gẹ́gẹ́ bá a náà sì mọ̀ pé tó tó ń tọwọ́ wa ní wọ́n gbé wa dìde jọ gbèndé àlìkíyàmà kò ní sí tẹ̀sùbà kankan tó yẹ délé ẹja gbìyànjú káàkiri sàrà kọ́ sọ wa ń bẹ̀ ẹja pàdé àwọn olùmọ̀ wa dédé àsìkò yìí ní ọ̀la assalamu alaikum warahmatullahi wabarakatuh